ewuna ewuna wuna wuna ìyá òfìsẹ ìwọlá ti gẹṣà òkọ lórí stéèjì mayegun tó bá ti blow lọ́ba bá mi ẹ̀ o ní family problem. ìgbọ́n ti jẹ ìjẹ́ ṣíẹ̀n ìjẹ́ náà ìgbọ́n ti jẹ rábà ìjẹ́ ṣíẹ̀n ìjẹ́ ṣíẹ̀n. ladies and gentlemen came out let's run this no time let's run this ẹ ẹ fati ẹ yẹ came out yeah sharp sharp sharp sharp. Congratulations. Boss, Pesu G, I cite you. Ewu ló tún wọlé tí o kà á kó ló dẹ̀rọ àbúṣe. Bóyá a máa celebrate lálẹ́ yìí. Tala celebrate yìí nà, màmí alájẹ́ Akínbáka yìí dò dò. DJ Ṣọ́kí lọ́wọ́ ọbẹ̀ oge fúlẹ̀. Ṣọ́kí láì. Ọmọ ìyá mi. Bọ́ọ̀lù Euros you I have all the love aṣọ para ọlọ́lá aṣọ para fọ́fọ́lá oyìnbàdé òhàdé aṣọlá para fọ́fọ́lá oyìnbàdé òhàdé aṣọlá para fọ́fọ́lá oyìnbàdé òhàdé aṣọlá alọ fọfọlá owó ìpàdé tó máa já sọlá nìyí ní fẹsẹ bẹ̀rù làwọn bá wọn bá bẹ̀rù sí wọn àjọpọ̀ náà pé jẹnsì pépè bàbá àti pé kẹta wà lọ nítorí wọn sọ ẹbọ dàn kàṣà wọn pàlà kó ká tún dàṣà kẹta láti ká tún dàṣà èyí alùpùpù tún ìṣàrà pèsè ọ̀hún. Your case is around, but you won't be. I don't want to give up, give up, give up. But you touch me and so Why am I alive? She was showing me Papa I got touch you and so Why am I alive? She was showing me One, two, three, four, four, four, Sola ja sola, sola, fola fola fola, hey, yeah yeah yeah, fola fola fola, hey, oh my day, oh my ja sola density god bless god bless god bless. wàá ṣe lè tiwọn lẹ ẹ wà lẹbẹ kí wọn tẹ ọba ẹ kí wọn tẹ ọba ẹ ọlọdẹ mi àṣẹ kẹ àṣẹ kẹ ọba kọmọ sọyìí ladies and gentlemen congratulations should i be back here now take am on take am on take am on. Ela com Hey, come on, come on, come on, come on, say Simply to the ladies and gentlemen. The company international. company. All these beautiful ladies, can't see, they wanna see you. Can't see, wanna walk out this and down. come on, come on, come on, come on. Come on, say. come on, they come on. DJ won't be the least one in case you don't know. Hey! Mr. Money! you want. Ṣé o máa bẹ̀ mí? Kí ló tán sí? Kí ló tán sí? Ó lè tẹ̀sí ọ̀tẹ̀. Nàbí wọ́n ṣe Pull up, Hey. up, pull up. Ẹ kí ló Hey. sùn náà? Àwọn àpá wa ní Hey. Close people, ladies. Ladies and gentlemen. Ah. Hey. Super, super, super, super, super, super, super, super ìyá kí ló bá fẹ́ ṣe. kí ló tẹ̀ sí náà kí ló tẹ̀ sí.